ojú fún ẹ lọ́ta ṣàyọ̀ kí ló dé kí ló dé tó wà lè jí báyìí apẹ́rẹ́ pé mo kú ẹ̀jẹ̀ rárá ló ti rí yẹn ìwọ tó ti yẹ kó ti dé ibà láti last week ó ṣẹ̀ṣẹ̀ wá ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wá ń bọ̀ ó mà yẹ ẹ o. ṣàyọ̀ ṣé bí wàá tẹ̀ kọ́kọ́ bi mí pé kí ló ṣẹlẹ̀ kí ló dé tí mi ò ti dé láti last week. kí la wá rí gbọ́ o. bẹ́ẹ̀ là ń bi ni o nǹkan kan ló mà ṣẹlẹ̀ ní skul tó já mi láyà mo ti parí accreditation mi wọ́n ṣe pè mí nìyẹn pé nǹkan kan ṣẹlẹ̀ o pé mo dẹ̀ ní láti resolve ẹ̀ kó tó di pé mo wá serve. àmọ́ ah, ní rẹ́ṣù kí ló wá ṣẹlẹ̀. Ah, ọ̀rẹ́ mi ṣé bí wọ́n ní JAMB registration number mi wọ́n ní kò tálè pẹ̀lú ìtí school print out ah, mo ní ọlọ́run máa ṣàánú mi tẹ̀ láti odidi ọdún márùn-ún tí mo ti wà ní school ọlọ́run máa jẹ́ kí n rógbó èṣù ìyẹn ṣáà ló ń gbé mi sáré sọ̀tún sáré sósì tí mo ṣáà ń lọ tí mo ṣáà ń bọ̀ ṣùdẹ̀ tí wọ́n resolve everything. ọlọ́run ti bá mi yanjú ẹ̀ o. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. <laughs> rí ẹlẹ́jọ́ ń tó gbélé náà ti ń jóná. gbogbo ẹ̀ ní ta kùkùkùkùkù dáàmú kí mo wọ̀ ẹ́ sí. aláàfíà ni ọmọge ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kú ìbàdàn ẹ̀lẹ́. ẹ ẹ rí léyìí bó ṣe tóbi tó yìí èmi kéńkélé tọ́lọ́run jogún rẹ̀ fún náà ni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn kọ́ọ̀bù tí wọ́n máa ń sáfíìsì tí wọ́n bá ti délẹ̀ yìí ọ̀dọ̀ wa ní àyín náà ni wọ́n máa ń dé sí iná lémi yìí náà pé àwọn yìí bí. ẹ o àwọn ui kọ̀pà tí wọ́n bá ti wá wá ìfẹ́ la fi ń gbé kò sí kò bá ọ̀tọ̀dọ̀ yín. Kẹ́mi lórúkọ mi. Ah, orúkọ tó ni orúkọ tó ni ọlọ́run wa. ọlọ́run ó wa ẹ pẹ̀lẹ́. asore ẹ lè pè mí ní asore asore ni ẹ rí òun mọkọ sí òkè ni. <laughs> Ah, God bless you. Torí uh, once upon a time. Ní ìgbà tí Awólọ́wọ̀ wà ní primary school. Thank you mo gbé ìlú fún ọ ọ̀jẹ́ wá jábúlẹ́ẹ̀dì wọ́n jábúlẹ́ẹ̀dì fún ọdún tó ń fa aláwọ̀ fa aláwọ̀ fa aláàbí fún nǹkan tó di ebi ọjọ́ mẹ́ta ní ọ̀pá ọ̀pá ìwọ kì í burúkú. ká má gbọ́dọ̀ mọ́wọ́ lu ẹnu kọ́ máa wo papò kọ́ má tiẹ̀ mọ́ ròdì tó di ìyẹn orí pẹ̀lú. ìrẹ́ ni ẹran bàbá mà ní orí pẹ ah, bàbá kí ló dé tẹbi fún ẹran ní orí pẹ. ṣeun ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn nígbà tí ojú ń bẹ lé eku. ẹ wo bàbá àwa ń jáde báyìí bóyá tí a bá dé lálẹ́ ẹ wá máa fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ fi máa sọ ìtàn orí pẹ́ fún ṣìkẹ́mi ṣẹ́rí báyìí o mo ń mú ṣìkẹ́mi mọ ìlú lọ. ọ̀dà má gbàgbé àti mú délé iṣẹ́ mi ta àti àti àfihàn bá náà. Ah, bàbá everywhere ni máa mú ṣìkẹ́mi nílẹ̀. ọ̀rẹ́ ẹ rẹ̀ ó dọ̀wọ̀ dáadé. olóògùn kó agbé òyìn fún ọ̀jẹ̀ búrẹ́dì lọ jẹ àbí ṣé ṣéèjì ṣéèjì ó ṣéèjì lọ́dọ̀ ẹ̀yẹ búrẹ́ náà aṣáájú pẹ́ lọ́wọ́ lọ. àwa ni sẹ́ńwẹ́lẹ́ sẹ́ńwẹ́lẹ́ o ìyàwó ọdún lọ ọ̀sìn gín owó àtúnmí gbé sẹ́ńwẹ́lẹ́ à sẹ́ńwẹ́lẹ́ o ìyàwó ọdún lọ ọ̀sìn gín owó àtúnmí gbé nǹkan. Hmm? Hmm. tó bá ní ní ọpọlọ mi dọ̀tà tábà náà tún gbígba àná báyìí nǹkan tábà ní. ìyẹlẹ ò máa wò ìyẹlẹ ò máa wò ó ẹyẹ ìyẹlẹ ò máa wò ìyẹlẹ ò máa wò ó ẹyẹ pé mo ṣẹ̀ṣẹ̀ wá ọ̀rọ̀ jẹ tó jẹ bí ọ̀nà sẹ́yìn wàláì ọpọlọ ní bẹ́ẹ̀ ah, ó ti ẹ̀yẹ mi ni pé gbogbo apárí pátá báyìí ọpọlọ yín mọ̀ ń pé ni. ọpọlọ náà hmm? gbogbo àwọn bàbá yẹn báwo náà ṣe máa mọ gbogbo ìtàn báyẹn náà. àwọn ìtàn tí àwọn bàbá máa ń gbọ́ àti ìtàn máa ń rí òun ló máa ń sọ nítàn fáwọn èwe. <laughs> ó fọ́nrìn ṣá èèyàn kan tó ń ta omi tó jẹ́ pé tó bá ti ta omi látàárọ̀ tó bá ti di seven thirty láì kò sẹ́nibọ̀dì tó lè ta omi fún mi wá sọ ilé ẹ̀ nílé seven thirty. <laughs> very funny wo ṣebí ànífẹ́dé para ànífẹ́dé bẹ̀rẹ̀ ó ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ yàtàkẹ́tẹ̀ máa lọ. good morning evening at uh, good morning. <laughs> kí ló dé. good <laughs> morning uh, inspector of the car and everybody in conjunction. ṣe mọra ni <laughs> wèrè máa lélẹ̀ ah, ah. ṣe wá ń wèrè ọlọ́mọ máa jẹ arúgbó wèrè. <laughs> ẹ pẹ̀lẹ́. ẹ̀mí mi mọ nǹkan tẹ̀ ẹ̀ sọ ẹ jọ sá ṣe lè repeat nǹkan tẹ̀ ṣe sọ tán sìn. ìyún ah, ò lè ìyún lọ́lọ́run fi ràn wá lọ́rùn jù ú ní good morning distinguished ladies and gentlemen with the cast. <laughs> you are very funny man. Njo. àti mo mí pé ẹ ẹ máa ń pààyàn lẹ́yìn. ẹ ẹ n tẹ sọ ni ah, ìyún bẹ́ẹ̀ kọ́ you are funniest man. <laughs> lọ́wọ́ àpérò ẹ̀ funniest. It's Bonisi. What did you call it? Bonisi. èèyàn tí bá ń pọ̀ ẹ̀ lẹ́nu ni wọ́n ń pè bẹ́ẹ̀ Bonisi. I think he's stupid. Hey, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. ẹ wo hmm. ó yẹ kẹ́ lọ join àwọn orin tíátà ni irú yín gọgọgọrú ẹ̀yin tẹ́ fọ́ níbẹ̀ òun náà ní ìlú. tíátà ah yọrọ yọrọ mi mi mi ṣeré. Um, ok ok gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń tíra láti bá mi sọ ẹ ṣe sọ Yorùbá. ẹ fẹ́ kí n fọ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ ohun ẹ fẹ́ n fọ́ sí wẹ́wẹ́ àbí èmi wò pé ńgbà tó jẹ́ pé bí mo ṣe rí mo rí i pé alákọ̀wé lẹ́jẹ̀ èèyàn bá sì rí alákọ̀wé ó yẹ fi ìbò wọlé lèmi náà kó ìbò jáde kí n ṣe pé mi ní kúkúrú tí ń gbìyànjú àti sọ ni pé hmm, ẹ kúrọ̀lẹ́ ojú tèmi ń wò yìí àjòjì nùlú yìí àti ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tẹ́ ẹ tún wá gbé wáyé ìrìn ní Lagos ká. ok ok ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni. èmi ni èmi ń ṣe kápẹ́ńtà hàn sẹ́rí ọ̀rẹ́ mi ló jókòó yóò sí a sì tún máa ń kọrin olórin wa. ok oh that's high. èwo ni tọ́wọ́ ń dùn. ẹsẹ̀ rí bẹ́ẹ̀ tí ń wo òun àbímọ́lápá rẹ wọ́n bímọ ni bí wọ́n ti bí báyìí ọ̀kápá rúbáyìí kò sí lè nà tí èkú Yeah. Èyí ti dínkù rẹ náà. Well, orúkọ tèmi ni Ṣìkẹ́mi. Ṣìkẹ́mi. Um, èmi ṣẹ̀dé lu yìí ni. Wúwo bẹ́ẹ̀ náà. So ọ̀rẹ́ mi, ó wá fẹ́ mú mi káàkiri. Hmm, okay, okay, okay, you think you first stroke. What? You think you first stroke, I fẹ́ stroke. <laughs> ah, agere spark. It's not stroke. It's stroke. Oh, stroke, stroke, stroke. Ah, ah, honey, it's stroke. <laughs> and um, the agenda, the second, is the um, uh, you and I romantic together in conjunction with collaborated a joint. <laughs> ẹ jọ ẹ bá mi kọ gbogbo ẹ fún wẹ́wẹ́ ẹ tún kọ ní Yorùbá. ní Yorùbá èbó ń gún mi ni the English is climbing me. ní ìgbé ẹ̀jẹ̀ àti sọ ni wípé ohun ehm, mi èmi kájọ mọ ṣe wọlé wọ̀de kájọ mọ bọ́ra wa ṣe pọ̀ ká máa yínú ara wa. Oh, oh that's very nice. ṣé ẹ mọ̀ pé èmi gan mo ti sọ ọ̀pọ̀ yín báyìí. fẹ́mi ẹ dákun ẹ mọ̀ ṣubú nítorí tèmi kọ́dà arẹwà bíi irú yín báyìí ẹ wo a fẹ́ dé palace tàbá ti ń bọ̀ màá yà ọ̀dọ̀ yín màá máa bá ń ṣeré. kò sí wàhálà kò sí wàhálà it's all pleasure and yànnàfàjà. akérèlé bó o ní. kò tí ì sí wàhálà o ń tó o. yàrá ètò àfọwọ́sọ. yà yà yà yà yà ẹ ọ̀rẹ́ mi ni kò sínú má ṣe bo ìwọ èmi lè a boy. bo ìwọ n tó fẹ́ sọ pé he is losing his eyes <laughs> ojú ti lájọ àìsàn àjọ àìsàn ẹjọ rí ẹ Hello. ara àwọn tẹ fẹ́ mọ̀ náà rè tí àyè onímọ̀ kan igi àyín mu kan bẹ́ẹ̀ ni n tí èèyàn bá sì fi igi àyín kan kò lè ju kò lè bàjẹ́ bẹ́ẹ̀ ni ò lè rọ́tì bí ẹ bá fi igi àyàn ṣe bẹ́ẹ̀ dì í bá ń bẹ̀ dígbìn ní ẹrù wèrè bẹ́ẹ̀ fi gé àyàn ṣàgá tẹ̀ ń lò ń lé yín bá ń bẹ̀ dégbé ni ẹrù wèrè àgàgà wa lọ jẹ́ àwọn kọ́bọ́ọ̀dù tẹ́ kó nǹkan ọbẹ̀ sí kó eh, magi kó nǹkan èlò sí ah! kò lè ju nǹkan kan ò lè wọnú rẹ̀ láíláí. okay okay mm. um, sorry sir there uh, was um, igi ayin igi ayin igi ayin igi ayin igi ayin igi ayin. di di. ah má ṣe bò ó àwa la lè búfèbò lẹ ẹ eh, ẹ fẹ́ kí n spark in English. Yes. Uh, as you explain further. Yes. Ah, yes. Oh, okay. Ah. Ayin, ayin. Okay. And igi is the tree of the stick of ayin. Igi ayin. <laughs> ẹjẹ ó kọ́lá mọ́ra ayé ò lè ayé ò lè kí la mú wáyé kí la mú lọ́rùn. are you sick. òkìtì kí ilẹ̀ ni ó padà jẹ́ tán ilẹ̀ ni ó jẹ́ ẹ mọ̀ kọ́ afẹ́ lọ sí tọ́lá àtàwọn ti ń bọ̀ àyà. ẹ gbọ́dọ̀ rí òṣùpá ìmọ̀ sọkọ yín. ọkọ yín ó mọ̀. yọ yọ yà. àti yẹlò àti yẹlò wọ́n ti kó mi jẹun. ọ̀sán mi jẹun. ọ̀nì kúrẹ́dẹ̀ mi yẹ kọ́ lẹ́. ọ̀nì kó mi jẹun. kábàkọ́ ni kọ́ ẹ̀wọ́n mọ̀ ọ́ kọ́ mi ká lè máa mórí mi àmúra parí máa ń dà wọkọ̀ wọkọ̀ wọkọ̀ wọkọ̀ yóò ló kò ṣiṣẹ́ kan ru eléyìí. yóò dájọ́ ṣiṣẹ́ kan ru eléyìí. èmi tí mo ti ń lálàá pé mi ti ń ṣiṣẹ́ kan báyìí mo ti mọ̀ ọ́ báyìí mo ti ń ṣiṣẹ́ kan ni. àwọn ìrìn kan wà tí yóò gbúdọ̀ máa rìn àwọn ibì kan wà tí wọn gbúdọ̀ káyàn mọ́ then àwọn ìwà kan wà tí yóò gbúdọ̀ máa wò irú ẹ̀ lòun yìí kí ni nǹkan wrong nínú nǹkan tí mo ṣe. Ah, everything is wrong ìwọ odidi bsc holder kó máa jó kiri gbogbo ìlú ah it's absurd. absurd. yeah. wípé mo jó ah ṣé mo lè rí nǹkan tó máa dùn mí nínú kí n dẹ̀ má ṣe ni. wo èmi ni mo mọ nǹkan tí mò ń sọ o èmi ni mo dẹ̀ mú àwọn aráàlú yìí to bá fún wọn ní ọwọ́ kan wọ́n á fa ìkejì they misuse opportunities èèyàn gbọ́dọ̀ mọ ọba rẹ̀ ni o all right all right all right okay no problem mo ti gbọ́ nǹkan tó sọ ṣé ti gbọ́ mi ní ṣe wẹ́mù ó kàn jẹ́ pé um, Akérèlé is a fantastic singer you should give him a try. I don't want to pick it. Why don't you want to pick it? ṣebí mi mo ní fóònù mi mo ní mi fẹ́ pick it mo mọ̀ pé dàpọ̀ ló ń pè ẹ́ torí bẹ́ẹ̀ ló ṣe fẹ́ gbé kọ̀ mi ì dẹ̀ mọ wáì tó ṣe ń avoid bọ̀bọ̀ yẹn láti jọjọ́ ẹ̀ onírànù. jòsí líle ṣe rí i pé àwọn èèyàn wa tún ti bẹ̀rẹ̀ lò. torí a sọ̀rọ̀ àná di bá mi kojú mo tó mọ ńlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nígbà tí a pè pàdé tá a sì fa aago sí pé tọ̀ aago báyìí báyìí o ká pàdé lọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá wojú aago nísìn ẹ rí i pé aago mẹ́rin ti lù ẹlòmíì ò tí ì lálàpò òun ò dè hàn ẹ ká ní owó la fẹ́ pín ní ìsìn ni òun ti dé látago méjì òun ti jókòó lẹ́bi pé àwọn ni wọ́n bá ń sí ṣọ́ọ̀bù káfíńtà hàn ẹ kí ló dé kí ló dé tí wọn wàá wá tí wọn yọjú nígbà tí ẹ sọ̀rọ̀ owó kíkún àbí they separated they don't come to see and um, joke with us why. Eh? kódà ọ̀gá wa tí wọ́n bá ní wọ́n pe bí ti ń rí wa bí ti ń rí ọ̀hún ló délẹ̀ yìí á pè pàdé a ní kí gbogbo owó pàdé ní àyìn ká ṣe ìpàdé bẹ́gbẹ́ owó ṣe máa gbòòrò sí bí ó ṣe máa lọ sókè àwa rè àwa mẹ́ta la ríra wa níbo lọ́wọ́n yòókù gbà lọ tó bá jẹ́ wípé a ní òde eré yá o gbogbo wọn ti gbọn bùbá wọn pẹ́túpẹ́tú gbogbo wọn ti sáré dé àyìn nígbà tó ti mọ̀ wípé àwọn òkòwò jẹ tí wọ́n bá ti náwó fọ́gà wa gbogbo wọn kòwó wọ́n máa kówó sápò ọ̀gá owó wà kànrin tán yóò máa rò pé ẹ eh, báwo la ti pawó ṣe bá pawó lóde ṣe bá pawó ń gbá àwa ni àwa ṣèpàdé ààrẹ wọn kí ló dé. ọ̀gá wa èmi dá alábàá o mi ì paláṣẹ o ẹ ṣe já gbà gbogbo wọn dànù pátápátá ká sì pọ̀ wọn mi wọlé. ọ̀rọ̀ tó sọ yìí kò sí làákàyè mi rárá ó sọ̀rọ̀ bí ẹni tí kò tó rí rẹ̀ ò pé Ah, ah. báwo ló ṣe máa ń ronú báyìí ná. Eh? ọgá olórin màá ní. Eh? ọgá obìnrin wo ni ta ló fi ọjọ́ gà ta ló fi alápá kan jọ̀gà ò ń sinmi gan. ìgbà tí mo ti rí ọ tó ti sapá bíi bíi bíi bíi bíi apá kànkàn mo ti mọ̀ pé sọkúsọ ló sọ jáde. Eh, ọ̀gá wa ẹ wò ẹ má dá lóhùn o ẹ má jọ kó rí ibu ti ẹ̀ràn ẹgbẹ́ wa yìí. ṣé ẹ rí iṣẹ́ àgbẹ̀ tá à ń ṣe kò ṣeé dá nìkan ṣe ó dáa kéèyàn níṣẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ téèyàn máa fi ta mi sí téèyàn máa fi tà mí sí bí a iṣẹ́ òun ni ò jẹ́ kó ráyè wá lónìí. Hmm. gbélé gbọ̀ngàn lọpọlọ rẹ yóò rọ àìwọ́ ló ní làákàyè bọ́ ọ bá ní làákàyè ni gbọ́n tó sọ lẹ́nu jábútẹ́. ọwọ́ lórí ibú. ṣé o ṣe é ṣá. ayé rẹ bàjẹ́ ni. bí wọ́n bá níṣẹ́ míì tí wọ́n ṣe ńgbà táì mú ọjọ́ pàdé táì fa aago sí àwọn ò ṣe èmi èmi lè má ra yé o ẹ eh, eh, mo fẹ́ lọ sóko àgbàṣe o àbí mo fẹ́ lọ kọ̀pẹ́ o àbí mo fẹ́ lọ rèé jẹ́yìn o ṣé wọn ò ní sọ eh, wọ́n ṣe sọ hoo sọ̀rọ̀ pàdé àtàgò kí ló wá dé tó wá jẹ́ pé ìsìn láàrin wọn àbí tó wá jẹ́ sówó ní ṣé wọn ò ní yọjú lòtọ́ ṣé mo parọ́ ni wọn làákàyè rẹ yóò rò irun tiẹ̀ ti dà yín ju tọ̀dọ̀ tiẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ wo ẹ wo ẹ wo tèmi ẹ ẹ àtiwọ́ àtòun ẹ̀yin méjèèjì lẹ́gbàlé wọn lọ́nkàn kan báyìí lẹ́mọ̀ rèé lọ sọ fún wọn pé tọ̀ ọ̀gá sọ pé bàbá sọ pé ṣé bàbá wí pé kí gbogbo wọn kàn lára kí tọ́ tí mo túlẹ̀ yìí tó gbẹ o bí wọn ì bá e wá tí wọn ò yọjú sí mi dákun wọn ṣe ń jìbàǹdì wọn kẹlòmíì wọlé ìyáálé àǹjọlá ìyáálé ẹ̀yìn wáìdì ẹ̀yìn ìyálé ẹ̀yìn akim ọlọ́run dáríjì mi <laughs> kò sọ fún gbogbo wọn torí èyí ni lérí rẹ burú jù pé kí wọ́n kàn mí lára báyìí báyìí báyìí báyìí báyìí bí wọ́n bẹ wá ló ṣe ń jì báńdì mo sọ fẹ́ pẹ̀lú ìdíjọ́ náà. ẹ ṣẹ́rí ọ̀gá wa ṣẹ́rí àdè bẹ̀rẹ̀ ti wí ṣẹ́rí ìta náà mi ń ṣe jù wọn òun ni tó fẹ́ máa farúgbó ara kan rẹ̀ yálà jì sí máa ń dé fìlà rẹ̀ bí àgìkú bọ́ọ̀lù yẹn àdè bẹ́ẹ̀ ní sí. ẹ wò ṣẹ́rí lórí ibú yẹn sọ fún tó bá ṣorí ibú ẹ gbòkú rẹ̀ ti lọ́wọ́ mi o. èyí ó bá o níṣó o fi èyẹ ṣá. tó pọ̀ lóye. ó fèsì sí ọ̀rọ̀ mi tí mo sọ ọkàn ń wò mí bí olúndùn ni a ní mo nífẹ̀ẹ́ rẹ̀ ó wù mí kí n fi ọ ṣáyà ó wù mí kémi àti ẹ máa gbé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó nínú ilé dákun gbọ́rọ̀ mi ro gbọ́rọ̀ mi ro n ti ń bẹ lọ́kàn mi mo sọ jáde hùn considerate mi dákun mọ bìọ́ ni. akérèlé hmm? ó mà stupid gan kí ló ń ṣe ẹ́ ṣé torí pé mo ti ń bá ẹ ṣeré orin ò fẹ́ jẹ́ kórìí ẹ pé mo kémi àti ẹ̀ka jọ máa gbé pọ̀ lọ́kọ àti ìyàwó àbí kí ló sọ kí n fẹ́ èmi èmi ọ̀dà tó pọlọ ti dà ó ò mọbi táwọn ṣàwáwọ̀ ẹ̀ wà ní ẹ̀yin ọkùnrin má bàjẹ́ gan téèyàn bá ti fi ọwọ́ tó rọ̀ téèyàn bá ti fi ń ba yín lọ báyìí ẹ máa fẹ́ lo opportunity yẹn láti máa fi láti máa fi ṣèrànù pẹ̀lú èèyàn rẹ̀ ṣé mo jọ ẹni tó nífẹ̀ẹ́ bá. tí èmi náà mọ ìyẹn dọ̀ èèyàn gidi ń bá mi èèyàn gidi ń bá mi sọ̀rọ̀ ṣé ṣé èso ló tì mí tí mo fi kọnu ìfẹ́ sí ni àbí ọ̀rọ̀ ọjọ́ sí mi lólò ah, èso ni èso ni èso ìbìtà ni èso ìbìtà ni èso ìbìtà ni máa ń tàn yẹn bó ṣe tàn míràn kí tiẹ̀ sì ti gbájú tí mo gbà lọ yin ni ni tí ń dùn mí. Ah, fìkẹ́mi fìkẹ́mi ọwọ́ kò gbọ́kọ̀ rẹ bá yọ báyìí kí n họ eré tètè tètè ìdí àfẹ́wé. Ah! tọ́lá tó ti wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ ọ̀nà dáràn ọ̀nà dáràn ọ̀nà dáràn ọ̀rẹ́ rẹ̀ ń ò bá tèmi rárá lọ́mọ tó kó mi jẹ tẹ́lẹ̀ tèmi náà kó jẹ kó ah! má ṣe sọ. Ah! mo sì sọ mo sì sọ mo sì sọ mo sọ̀rọ̀ sọ mo sì ẹni máa kú sílò àìlọ́bẹ̀ ó dàbí kí n dá ara mi padà sẹ́yìn mo ṣe mo sọ kí n sì má sọ mọ́. mo máa fọ́n bla o ah, mo fọ́n bla o ìyá jẹ mí o ah, ìyá jẹ mí bàbá jẹ mí o ah, rà zọ̀rọ̀ zọ̀rọ̀ wọ́ zọ̀rọ̀ zọ̀rọ̀ máyà lọ́rọ̀ dán ọ̀la gbogbo ọdún lálọ́ yòó yóò lọ́gọ́ lọ́dún bí ilé rò ó ó gbé rò ló fi ń zògbò. wo bí orí gbé ń dé o ee eh, eh. ẹ̀wá wo bí orí gbé ń dé o a n ò mọ̀ mọ̀ pé mo lè dépò yìí ẹ̀ wo bí orí gbé ń dé. <laughs> Ah, what nonsense is this? Ah, ayé ọlọ́ba ní jẹ. Ṣèkẹ́mi, what nonsense? Nonsense lè ti bá ọ, kí ló mí? Ṣé òṣìgbọ́n gbogbo òṣìṣẹ́ ìṣe èkó tó ń torí ni? gbogbo ìranù tẹ́ ń ṣe kò tó ń torí. ṣayọ mi láì bó ṣe ń sọ̀rọ̀ ẹ kí ló ń jẹ́ òṣì mo wà pẹ̀lú boyfriend mi ń bíbà mo ní nice time pẹ̀lú ẹ̀ o rẹ̀ ń sọ ipá ń ṣòṣì mi láì bó ṣe máa ń sọ̀rọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ náà ṣé mi ò ní right láti make choice mi ni kí ló dé tó ń ní problem pẹ̀lú choice mo make jọ tó yọ ọlọ́run mi ò kí ń ní ẹ lára nu lè má ní lára àbí ṣé mo complain nípa boyfriend ti ẹ rí ni jọ tó yọ ọlọ́run tó bá mọ̀ yìí pé o ò lè bí ẹ̀ wa please excuse us. Yeah. oh really. yes. torí fight lion yín ló fẹ́ lé mi dànù. Ah. kémi excuse yín àbí torí rágbàràgbà tó wà ń lẹ̀ yìí àbí. lẹ́nu tiẹ̀ ṣayọ̀ ṣọ́rẹ̀ ọ̀ má jẹ́ kémi àtẹ́ká wojú ara wa nulẹ̀ báwo ló ṣe máa pọ́kọ́ mi ní fight lion irú nọ́ọ̀sẹ̀nsì wo nìyẹn kò sí wàhálà ó di jọ́sí gòrílà tí wọn náà ń fẹ́ tó bá dé bíbá kí n tó bu lójú ẹ̀. <laughs> ọmọdé ẹ̀ bílẹ̀ filẹ̀ sórí irú wọn wọn máa ń ba fàájì jẹ ni àmọ́ ìníjẹ ọba fàájì jẹ wọn fún un ní gbólóhùn orin tí èèlọ nìsín sìkẹ́mi hmm. ẹni bá ní ẹ má ṣe tíá yẹ ń gbé sépè èpè náà ó ṣẹ bẹ́ẹ̀. òjò lóró náà múgi òjò làárẹ̀ tẹ̀ ọ́ múlẹ̀ ẹ̀yin mi làánú dé ẹ̀yìn tọ́ là á gbọ́n kó èpè náà ó ṣẹ bẹ́ẹ̀ oh, kò ní yẹ wọ́n o èpè náà ṣẹ bẹ́ẹ̀ wọn ò ní pẹ́ kú èpè náà ṣẹ bẹ́ẹ̀. ó ti tó náà Kirele ah, ah, ah, ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ni náà. but his vocabulary everything on my concern. it's okay. <laughs> mo múnú bí mi ní jẹ́ bẹ́ẹ̀ múnú bí mi gidi. ó mú nǹkan mm. torí àwọn òyìnbó ẹ̀ lásán in fact I, I, I climb for it now. No, eh. she fún gbogbo kí n tó gbé o. Ayé ọlọ́wà ló ń yẹ o. Àbáwáyé ọmọ, lálálẹ̀ ká ọmọ, àbáwáyé ọmọ, kìí sìn lẹ́yìn ire, ní kí tèmi àbáwáyé ọmọ lálàyọ̀lé ọmọ àbáwáyé ọmọ lálẹ́lẹ̀ká ọmọ àbáwáyé ọmọ kìí sì lẹ́yìn ọmọ àbáwáyé ire ní kí tèmi ó jẹ́ àbáwáyé. ṣìkẹ́mi ni mo bèrè sọ. ṣìkẹ́mi ni mo bèrè kí ló ṣe jẹ́ sí ṣìkẹ́mi. Káyọ̀dé lórúkọ mi sá. Will you keep that? Go straight to the answer. Um, ọ̀rẹ́ mi ni Ṣìkẹ́mi and we have been a very good friend for a very long time sir. Parambulating again. So ọkùnrin tuntun láyé ló ṣe rò wípé Ṣìkẹ́mi ọmọ tèmi obìnrin ló yẹ kó máa bá ṣọ̀rẹ́. Eh? Gentlemen, I choose to be lenient this time. Next time o lè má rí ojú mi kó máa rẹ́rìn báyìí now get out. Get out. Oh, Daddy, welcome. Ah, Carolina. I sent him away. Why? Why, Tanisha? Carl is a good guy and he's my friend. Yeah. He told you. Hmm. Ṣùgbọ́n mo ní láti tètè jẹ́ kó máa lọ. Mo dẹ̀ sọ fún pé mi ò fẹ́ rí bí Kó tó di pé ọ̀rẹ́ lásán ó di lọ́ọ̀bù mọ́ yín lọ́wọ́. Ó kọ̀ǹpléènì wípé o ò gbé kọ́lù. Dàpọ̀ ẹ má dà á lóhùn irọ́ ló ń pa ọ́. Ah, ah, gbogbo ìgbà tó bá ti pè mí náà ni mo máa ń gbé náà. Tó bá jẹ́ pé òun gbé kọ́lù ẹ̀ tẹ́lẹ̀ túbọ̀ máa ṣe bẹ́ẹ̀. Àbẹ̀ eh, ká ní òun lè o ní láti change o ní láti máa gbé kọ́ọ̀lù o ṣàmọ̀ relationship tó wà láàrin àti bàbá ẹ̀ o dẹ̀ mọ̀ pé mi sọ fún ẹ pé ìwọ àti ẹ̀fẹ́ tó máa ń lọ o dẹ̀ ti àgbẹ̀. dájú inú ní ìdòwò. máa máa wọ̀ọ́rẹ̀ in as much tí wọn náà bá ti ń ṣe nǹkan tí mo fẹ́ èmi fúnra mi ò ní hesitate láti ṣe nǹkan tó fẹ́ fún mo máa ṣe owó sí ẹ lọ́la ṣùgbọ́n. ok thank you daddy ṣé wàá ok sá. bàbá ìjọ ọ̀sẹ̀ lọ́ọ̀bù yẹn. bye. èmi rò pé òkè ẹ̀ ní rántí sọ́gbọ́n pé ó nílò owó ni. Ah. Ìpínlẹ̀ sọ fún ọgbà tí kò rọrùn. Ẹ kí ló wá sọ báyìí? Kọ́mọ́ mi bá ń fún mi lọ́la. Ẹ̀ẹ́ dàbọ̀. Ṣé o máa máa tẹ̀lé lọ́la? Ọwọ́ mọ́tò ẹ wọ́n tún sọ nǹkan kan tí mo gbọ́ tó fèsì padà pé ẹ mọ́ da lóhùn irọ́ nípa kí lẹ sọ débẹ̀ ta ló ń tọ̀. ọ̀rọ̀ dàpọ̀ ní ìṣe bí tí mo sọ fún ẹ pé dádì mi fẹ́ kí n fẹ́ dọ̀dọ̀ yẹn ni àpọ̀ àwọ̀ dákun mọ́ gbóbi rẹ̀ lẹ́nu o mọ́ gbóbi rẹ̀ lẹ́nu o ìwọ náà wọ́n bá ti pa aago rẹ̀ máa bá a sọ̀rọ̀ tó o gbọ́ ogun tí wọ́n bá ní o ṣe ìwọ ṣe mọ́ gbó wọn lẹ́nu. ẹja bẹ̀rẹ̀ ojú kejì yá ń báyìí ojú kejì yá that's all the hazard the two of my mother. no no no i'm mọ́ra táyà. ẹ mọ́ra. táyà nílò. ìgbà tó sọ̀rọ̀ táyà wọ́n tó lówó lọ́wọ́ ló sọ̀rọ̀ táyà. azinam táyà tó ti rẹ̀ mí ló ń jẹ́ bẹ́ẹ̀. ló ń jẹ́ bẹ́ẹ̀. Eh. láìláì sìkẹ́ mi ò lè ṣe é ń sojú kejì ìyá mi. mo fẹ́ máa lọ lé mi fẹ́ lọ ṣáwà. ṣáwà ṣáwà ṣáwà líle ṣáwà ẹ̀ ẹ̀ kò ní gbọ́ ẹ̀ o ti rántí rántí eh, ọmọ tó ń ṣe eh, ìwọ bọ́ sí ibi tá a ti ń bomi bẹ́ẹ̀ bomi kó gbé eré balùwẹ̀ kó sì sáwá mọ́. sáwá. sáwá. you're killing me. èmi ọlọ́run má jẹun pa ọ́ èmi yóò pàfẹ́ mi láìláì ọlọ́run má jẹun. kò kí n ṣe sáwá. ṣáwá. sáwá ah àwọn àtẹ̀yìn ni wàhálà sáwà. <laughs> dábùn yí wá ìjọ yí bọ́. èmi kọ́lé ní oyún oyún àbí là ah, ah, ah, àìsí lèmi yọ ọmọ àti ẹ o akéèlé alágbé lásán lásán ọ wá mú wọ síkẹ́mi ọmọ onílé ọlọ́nà ó fún ọ lóyún. Ah ẹ tó ti wá sọ fún kí lọ wá wí. ẹ wo mo ti sọ fún bàbá àmọ́ kò sọ nǹkan kan ìyẹn gangan ló dẹ̀ ń jà mí láyà. ó yẹ kọjá ò láyà kọjá ń gbogbo ara ni ẹ kí lọ wá fẹsẹ̀ báyìí. ẹ ẹ wo nǹkan tí mo ti ẹ wá bá yín sọ náà ni pé kẹjọ nítorí Ọlọ́run kẹ́ tẹ̀lé mi lọ sọ́dọ̀ ẹ kẹjọ kẹ́ bá mi bá a sọ̀rọ̀ kó tiẹ̀ pour out mind ẹ so that a lè mọ nǹkan tá a máa ṣe lórí ọ̀rọ̀ yẹn. kí ni rádaràda ni ẹyìn akéèlé alágbe ni tí ó tó ẹwà jájẹ tí ó wèrè àbùsà. ẹ bọ̀ tí mo lọ bẹ́ẹ̀. kí ni ń jẹ bẹ́ẹ̀. mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́. bí n bá mọ̀ pọ̀ gbọ̀pọ̀ báyìí náà èmi náà bá kúkú ti ṣáájú n bá ti nà ẹ́ sí ọ ṣáájú. kí wàá lọ ọbẹ̀ kí n máa lọ ọjà nílé àwọn orogún mi pé ó ti fọmọ lórí. bí bàbá lẹ̀ ṣe jẹ́ sí náà. bàbá wo ni mo jẹ́ sí. ah kò pọ́sibù kẹfẹ́ ọmọ yín náà ọmọ ọmọ lọjọ sí mi ẹ ọba jọmọ sí mi bí ọba yìí tó fi bọ́ sọ́wọ́ lọ́wọ́ tí wọn fi ṣe ọ rádaràda tí wọn bá yíyẹ jẹ kí n kúkú máa káyè rẹ ti fúnra mi. ẹ máa fẹ́ ọmọ yín ayé ò bọ́ síbò ẹ̀ẹ́dẹ̀ jóná o. ṣé ká wá lọ́bẹ̀ ló ń yìí. yes. lára àti tara lèmi ò gbé lọ́bẹ̀ o bọ́ bá ti ṣe mẹ́nẹ̀mẹ́nẹ́ àbùkọ́ kẹ́hìn àtìyàn yín ní ti bọ́ ọlọ́pàá lọ o. irọ́ dájì ẹjọ́ sábà ti débẹ̀ ẹjọ́ ẹ má bá mi bá sọ̀rọ̀ náísìlì ni. bọ́ bá ti hùwà náísìlì èmi náà sọ̀rọ̀ náísìlì jọ́sí síkẹ́mi lóyún o síkẹ́mi lóyún fún mi mo ti dọ́kọ́ délé dánimọ̀ mo ti dáràn o mo ṣeré dáràn o. síkẹ́mi lóyún. o lóyún. síkẹ́mi ti lóyún. o lóyún. Ah! mo mọ bí ayé àṣẹ o. Ah! tẹ̀sí mo rí èèyàn tí bàbá síkẹ́mi jẹ́ tẹ mo rí èèyàn tí bàbá olówó jẹ́ tẹ mọ̀ kó gbàgbé rẹ̀ gbàgbọ́n tí bàbá olówó bá mú wa wọ́n gbòkú wa tì lọ́wọ́ ọlọ́pàá o ẹ̀wọ̀n rẹ ooo ẹ̀wọ̀n rẹ ẹ̀wọ̀n ó ti yé mi ìdínú náà tí mo ṣe fọ̀rọ̀ mi lọ kí ni ṣíṣe báyìí dákun ìgbà mi ká má bàa kú sẹ́wọ̀n ká má bàa lo ìtókùn gbèsè ayé wa lẹ́wọ̀n kí n ṣíṣe. ọ̀gá wa ọ̀gá wa kò sí ṣíṣe kò sáì ṣe àṣàṣàlà fẹ́ mi wá ní o ẹkún mọ̀ ìpinnu ìlú tá a wà yìí kì í ṣe ìlú bàbá wa kì í ṣe ìlú ìyá wa àgbẹ̀ la ṣe délùú yìí á wà kó gbogbo ẹrù agbé wa àtàwọn àtẹrù wa ìgbẹ́ là ń fẹ́ rí á sàkúrú yìí pátápátá ni torí tí wọ́n bá yẹ mú wa pẹ́rẹ́ tí wọ́n bá yẹ mú wa ẹ̀wọ̀n là kù sí o bí mo sì ń wo yìí o. ẹ ẹ ẹ tábà wá fìlú lẹ̀ tanu pápá bùrà síkẹ́mi tó lóyún kọ́ ń fọmọ ọlọmọ lẹ̀ pẹ̀lú yín. ẹ ẹ wo ṣé ló mọ tó lóyún ọlọ́run ọba ní ìwọ ọmọ ọmọ bí yóò rú láyọ̀ yóò sì sọ láyọ̀ pẹ̀lú gọlọ́hún yé yé yé yé yé mo dáhùn mo dáhùn mo dáhùn. agbe ah! ah! tó rọmọ rẹ̀ dárò ó lé lé àlùkò tó rọmọ rẹ̀ dójú ó lé lé. Agele mo dorí ìzìká mi yẹra mi ò ah, hmm. gbàgbé o, agùnbánirọ̀ lọ́tàn ìfẹ́ bàbá sọmọ ọ̀tán Má lọ àlọ́ wẹ̀yìn, má wáyàn yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ bá ní ṣíṣe ńlé yín pè wá, àwa náà wà báwa náà bá sì ní ṣíṣe àkejì ọ mọ wàá gbàgbé ọ̀rẹ́ rẹ ọmọ pòtọ wà o ọmọ pòtọ fẹẹ fi tí o dàn. mi ò lè gbàgbé ẹ nítorí pé bó ṣe wọn Ọlọ́run ní ṣọlá àjọ dé sílùú yìí láti wá sìn ìlú wa ni ṣùgbọ́n kádàrá ṣe pé a ò níjọ padà akérèlé ṣe bó ṣe wọn ìyẹn dẹ̀ ti sá lọ ìwọ́n dẹ̀ ló kọ̀ olóòlè ṣẹ́yìn ọ̀rẹ́ mi Ọlọ́run aṣọ ìlàyọ̀ àmì ọ àdúrà tó yẹ kó máa gbà fún mi náà ni Ọlọ́run kò sọ mí láyé àtàlàfíà ṣẹrin tí máa ní kí n máa rọ ọ̀rọ̀ yìí ní gbogbo gbà wọn kò máa fojoojúmọ́ sunkún sí mi èmi ti gbà gẹ́gẹ́ bíi kádàrá mi mo ti gbà yí pé bọ́lá ṣe fẹ́ kórí ni it's just that I regret my life here kò yẹ kí n ti wá sẹ́wọ̀n. <laughs> má sọkún má sọkún ah, gbẹ́mìlì olókùn tọ́lọ́ òun èso ẹ̀ láyọ̀ bọ́lá òun bá ti sọ ẹ́ láyọ̀ wọ́n pẹ̀ tán má sọkún o. wọn èyí tó jù ní wípé kí dáàdi máa mọ̀ sí oyún tó ní dépòdépò pa máa mọ̀ pé o bímọ. àárẹ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta ló wà àti ọlọ́run tó dá wa tó bá dẹ̀ padà sékòó wàá padà lọ bá dàpọ̀ ẹ̀ yín then life goes on. Yeah, <sighs> ọlọ́run jẹ́ kó easy bó ṣe sọ yìí mi ò mọ̀ bóyá tí n padà sékòó bóyá dàpọ̀ máa mi padà. yóò accept yóò gbà ṣé wọ́n máa kọ́ rí pé èèyàn lóyún kọ́ sójú ó sì kọ́ ṣe rí pé èèyàn bímọ rí yóò àwọn tó yóò gbà ti bímọ òun wọ́n gbà á wọ́n bọ́ ọkàn máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa wá wò ọba tán ọlọ́run ó sì bá wa wò. mo sì bọ́ dáadé ẹ ṣe gan ni ẹ kú àtìlẹ́yìn ẹ̀dẹ̀ kú ìfẹ́ tẹ̀fẹ́ hàn sí mi ṣayọ ìwọ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ thank you for everything and i'm very sorry that i didn't listen to you back then i'm sorry i was adamant kò jẹ́ pé gbogbo àwọn àwàdà tí akérèlé máa ṣe òun ló jẹ́ kí wọ́n carried away you know it was making me happy and um, I just I just got lost. and um, don't need this. Come on. I can't believe it's happening to me. That's ọkùn. That's ọkùn. Ọlọ́run ò pè tiẹ̀ lẹ́kùn ọlọ́run ṣàánú mi o má jẹ̀ǹjẹ̀ bí o aṣọre gbogbo èèyàn mọ̀ mí sí aṣọre ọmọ wa dàṣeka jẹ́ sórí gbàgbé o jẹ́ sórí gbàgbé ṣàánú mi o ó bì lóko èèyàn lọ́rùn. ẹ̀rà ẹ̀lẹ́ kò rọrùn ẹ̀rà àti adúpẹ́ fọlọ́run ó ti bímọ. <laughs> ọlọ́run ò ṣeun o. ó bí ìbejì. ìbejì. <laughs> ẹ ṣeun ọ̀dà ìyá ń kọ́ ọmọ ń kọ́ ẹ̀yẹ jẹ́ àdúgbò àná. bàbá ń dà. ta ni ẹ. láti ṣe kẹ́mi màmí o wọ́n láwọn ti ń pe aago ẹ̀ látẹ̀kùn nọ́mbà ẹ̀ ò lọ ó dẹ̀ mọ̀ pé mi gan ti ń pè tí nọ́mbà ẹ̀ ò lè lọ bóyá màá lọ check ẹ̀ ní thirty seven what do you think. ó máa dà kó lọ wo nìyẹn o. Ehm, mo reason sí nǹkan tó sọ mo ṣàmọ̀ pé visa mi ti ready tí n bá dẹ̀ lọ wò next week mi ì tún rò pé mo lè ráyè lọ wò mọ́. that's the main reason tó ṣe gbọ́dọ̀ lọ wò before kó tó travel. I think I will do that. Eh, Olori Leader. Abi gẹ́gẹ́ bí leader. Mo pè mí leader mo. Oga se, Oga. Oga ni mo jẹ́. Nínú iṣẹ́ eré yìí, mm. ẹni tó bá ti je Olori leader ni. Àwọn ọmọ ni, mo ń gbọ́. Lóye mi ń sìn gẹ́gẹ́ bí ààyè tẹ gbà mí sí pé kí composer. A gbọ́dọ̀ fi yan jẹ́ ìyàwó rẹ̀ kó má lè gbé ọmọ ìrànjọ́ gẹ́gẹ́ bí ààyè tẹ fi mí sí àwọn orin tá a máa lò lóde tá a fẹ́ lọ yìí mo ti compose. o jẹ́rìí kọ́ńpó. Eh, olórí ṣé wàá mọ̀ pé tẹ́yìn bá ti ń kọ orin tí ó máa ń ṣe bí ẹni tó gàgì ó máa gà. téèyàn bá ti wọ professionally tèmi báyìí bí mo gálọ́pìn ni ìyẹn ní balancing. gálọ́pìn ni hmm. ah. ẹ jẹ́ kí mi kọ́ bí mi ṣe kọ́ ẹ̀yàn wá gbé ìwọ ọ̀nù galloping ti yẹn kó rẹ̀ ah, oh, kó kàn kó plum kárẹ̀ máa ṣeré lọ. ó kárẹ̀ mò ń gbọ́. mo lọ báyìí pé bèrè lámìrè ẹlẹ́dàá wa oṣù wa bọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ pẹpẹ yẹ yìí kú yóò fomi mi ṣeré yóò fomi mi ṣeré o. Ah! òkun máa rí ọ̀sà máa rí igbá funfun ayé wà lóró mi o. ẹ wo ọ̀gá ẹ gbé wọnú gálọ́pẹ̀tì ń yẹn bẹ́ẹ̀. lóhun tèmi sẹ́yìn tí bá ti pé ah, ẹ lọ fi ẹ́ẹ̀sì yẹn ni pé ọ̀sẹ̀ kí ni ọ̀sìnkì ṣe gbọ́. òde rẹ̀.